نعم وأحسن كما أحسن الله إليك آه الله سبحانه وتعالى أشدادا أشدادا sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ ṣe dáadáa ẹ fi dáadáa rọ́pò dáadáa tọ́lọ́run balẹ̀kẹ́ bá ṣe fún yín kí ẹ má yọ ọlọ́kùnrin tí ń fi só dúpẹ́ ìwọ ọlọ́kùnrin tí ń fi só dúpẹ́ ni pé Allah subhanahu wa ta'ala fún yín lọ́mọ òbí mọ ó wá ló fẹ́ ṣe àkíkọ̀ ijó àkíkọ̀ náà ló tún wá ń jẹ̀rún ẹjọ kí ló mú jẹ̀rún bá yẹn pé ó yẹ kó náà bí ó yẹ kó bi rẹ̀ léèrè ijó àkíkọ náà ló tún wá ń yapọ̀ ọlọ́run ijó àkíkọ náà ló rò pé ó tiẹ̀ ti ju bọ̀dá kan sìtá kan àǹtí kan àbí kíní kan kọ̀mándà kan ó tún rọtí fún. ẹ ṣe àgbẹ̀ ẹni tí ọlọ́kùnrin ti fọ tọ́wọ́ pọ́ lọ́wọ́ bá fún lọ́mọ nígbà pé yóò máa dààmú kí òní yóò máa pẹ́ mọ́sálásí òní yóò máa wá nákàlí kan kí ìjẹ́ pé aláṣọ àti aṣọ fún aláàlùkùn náà أو قائما فلما كشفنا عنه ظله مر كأن لم يدعنا إلى ظل مسه كذلك زجن للمسرفين ما كانوا يعملون ọlọ́run ní àwọn ọmọnìyàn tí aburú bá kàn wọ́n tí wọ́n bá ní òkàtà sọ́nà tẹ́fẹ́ tẹ́fẹ́ kí wọ́n ní tẹ́fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run dàánà lè jẹ́ ń bìí bó ṣe pé kó mọ́ bá ní kó fẹ́ gbẹ̀ẹ́ sọ̀rọ̀ tọrọ bá ní ó dúró yóò dúró bá ní ó sùn bá ní ó jókòó tẹ́ kó tún dáyà délẹ̀ yóò tún máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé ọlọ́run wa lòun ọlọ́run wa ṣe báyìí fún un ló jẹ́ pọ́gọ́ rẹ̀ lómi tẹ́rin ti ń pẹ́ mọ́sálásí kéré gbé nítorí tọ́lọ́run ó ní tó fẹ́ gbà wájú ọlọ́run fine kò sáburú ń bẹ jókòó tọ́lọ́run kò ní tó fẹ́ gbà tọ́lọ́run bá fún ọ ní kinní nǹkan tó yẹ kó tún á máa ṣe kinní kó á mọ̀dọ̀ lọ́run yẹn mọ̀ we loved we love the gift the gift tọ́lọ́run balẹ̀ kíra fún wa we love the gift more than the giver a nífẹ̀ẹ́ sí oore tọ́lọ́run fún wa jẹun tó fún wa gan lóore lọ a nífẹ̀ẹ́ sí ẹni tó fún wa lọ́mọ a nífẹ̀ẹ́ sí ọmọ tọ́lọ́run fún wa jẹun tó fún wa lọ́mọ lọ a nífẹ̀ẹ́ sí ẹni tó fún wa níyàwó a nífẹ̀ẹ́ sí ẹni tó fún wa lọ́kọ a nífẹ̀ẹ́ sí ẹni tó yẹ pé kọjọ́ wedding wa kó bọ́ sí a nífẹ̀ẹ́ sí ẹni tó jẹ́ pé ń jọ́ta amúpa fẹ́ ṣènáwó a tí ọ̀bọ̀ wa rí bẹ̀ èyí ṣe tó yẹ pé ọ̀gọ̀rọ̀ wa ní jẹ́ ká bìrà wa lérè níjọ wedding ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ wa lérè let's check ourselves ahasibu nafsaka qabla an anto ká ṣe sírò ẹ̀mí ara wa ṣáájú kó dégún ó ṣe sírò wa ahasibu nafsaka ẹ jẹ́ ká ṣe sírò ara wa níjọ wedding ẹnì kọ̀ọ̀kan wa níjọ tọ́lọ́run tọ́ kọ̀ọ̀kan wa tá ń sọ yìí ẹ̀ mélòó ni wọn wákàtí márùn wá pé tí èsì pé alájẹpọ̀ tẹ́ pé alice àsìkò zuri òkè ẹ̀yẹn wọ́n tẹ̀ máa ń kí zuri tó wọ́n máa ń gbọ̀n kí pé kọ́lọ̀ mọ́jẹ̀ kọjọ́ náà kọ́lọ̀ mọ́jẹ̀ kó dàrú kíkiri kan wọ́n sanwó mọ́ṣáláṣí ìyún bụ sábà ṣẹlẹ̀ but talentẹ́ kú wákàtí márùn ẹ̀ ó wá kí lásìkò ó kí zúri lásìkò rẹ̀ sáfà tó tiẹ̀ jẹ́ pé wọ́n ń so kíní gan lọ́wọ́ gan pé kò gbọ́dọ̀ dìde ìwọ gangan tí yóò tún gbégbó jọ́nà gẹ̀gẹ̀ tó pé a àmà sánjọ́ kejì èyí tó tẹ́ pé ayé ọlọ́kùnrin tí ń fi sọ dúpẹ́ èyí tó tẹ́ pé àmọ́ value ẹni tó fún wa ní gift ẹni tó fún wa ní gift value tá a fún gift yẹn pọ̀ ju ẹni tó fún wa ní gift lọ and that is reason tẹ́lú mọ́ pé the so commentators tún bẹ láàrin wa ni pé we love the gift more than the giver ó ti wà rampart tó jẹ́ pé ń jẹ́ tẹ́lẹ̀ mi máa ṣe súnú ọmọ ẹ̀yìn máa wo ń jẹ́ tí ìyàwó rẹ̀ máa rọbí lọ́wọ́ sáà méjì ń gbẹ́sẹ̀ tọ́jọ́ ń gbin wọ́n jọ máa ṣe ọlọ́run wa ṣàánú ọlọ́run jẹ́ ó já rọrùn ọlọ́run jẹ́ ó ṣe kinní kan oríṣiríṣi owó àdúrà àwọn ọmọ filẹ̀ oríṣiríṣi àdúrà làwọn ọmọ ṣe mọ́sáàsì oríṣiríṣi àdúrà àfà àdúrà látúndé ṣe kinní kan kinní kan látúndé ṣe tọ́lọ́n bá fún ọlọ́mọ yẹn tán níjọ́ tí wọ́n pa àwọn afẹ́ ṣe àkíkọ̀ ìjọ́ ẹ̀lẹ́wàá rẹ̀ tí wọ́n jẹ gbèsè wọn ìjọ́ ẹ̀lẹ́rìí tí àwọn yóò tún máa yàgbọ́ ọlọ́run jọ́nà wọ́n tún pe díje dj tó wọn mọ kọ̀ọ̀kọ̀ fúkọ tó wọn ó tún mọ dáyérú ẹ̀yìn àfẹ́kó wà bọ́ọ̀nù ẹni wọ́n ní ká máa ṣe ní kẹ̀bá ẹ̀sọ́ pò kú ọ̀dà wọn máa ṣe súnmọ́ abẹ́rẹ́ pa tó wọ́n sòkú ni ẹ̀yin náà gbọ́rọ̀. ìtọ́lọ̀ ń fi with health ìtọ́lọ̀ ò fi tí ì fẹ́lẹ́ omi lórí tí orin tó ń ra wẹ́ẹ̀bẹ̀ sí ó ní pé ọlọ́run mọ ohun gangan ju kí ni lọ ọlọ́run gan mọ ohun gangan ju ara rẹ lọ Eh, ní sátún múlik ọlọ́mọdé ká ròyìn pé ara òun gẹ́gẹ́ òun nímọ̀ sí ti bẹ́nu ọkọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ìgbà ta níbùkátà sọ̀lọ́ ní ìsìnyí láàmà sí ibi the good láàmà sí ibi ẹni tó yẹ pé seriousness yẹ pọ̀ lára ẹ̀ ẹ̀yin jẹ́ kọ́lọ́n wá fún wa ní ta fẹ́ nǹkan káwa mọ iṣẹ́ lọ́fíìsì ibi tó ti ní èsì ìgbà láwa mọ̀ di pé ah, I can't go to that mosque wọ́n dọ̀tí gan-an ẹjọ kọlọ́n tó fún ní sí ọ́fíìsì mọ́sáàsì wọ̀ dọ̀tí o àwọn gan gan gan gan pásínálì dọ̀tí tó wá sọ wọn ní ríwọ̀ èlò ní rígbà ló sì kò rí nǹkan gbà wa kẹ ọlọ́run wa pọn ní ìsìn òde fowó nǹkan ń ṣe kó dùn owó o gẹ́gẹ́ wá tún wá ń sápò kí tẹ́tẹ́ àdúrà my dear brothers and sisters ìmọ̀ràn mi fún wa ni pé we shouldn't love we shouldn't love the gift tọ́lọ́mù balẹ̀kẹ́lá bá fún wa more than the givers and who is that givers it is almighty Allah it is almighty Allah kágbà yìí pé ọba tó fún wa lónìí lè gba padà lọ́la ló fi jẹ́ pé nínú sọ́tò caf àtàtà àmọ́ nǹkan jọ júmọ̀ dáadáa a rí i pé nínú incident tó ṣe láàrin kídìrò àti kíni àti ànábìwá Musa alayhi salatu wa salam kídìrú ń sọ pọ́mọ tó ń pa yẹn aláàsùn àtàwọn ọ̀rẹ́ kò ń pa nítorí pé kíni tọ́mọ yẹn bá dàgbà yóò kọ́ àwọn òbí rẹ̀ sí wàhálà tí wọ́n fi máa ṣẹlọ́n pé tọ́lọ́n bá gbòrè mí lọ́wọ́ ẹlòmíì bá ń tẹ́lẹ̀ pọ́lọ́n ti gbòrè yìí yóò jẹ́ kẹ́ni yẹn tún tàpá sójú ọ̀nà tọ́lọ́n oore tọ́lọ́n tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn yóò tún mọ fi ta kọ́lọ́n ni oore yẹn lẹ́lòmíì yóò tún mọ fi ta kọ́lọ́n oore tọ́lọ́n fún ọlọ́run náà ló fún o ìmọ̀sáàsì náà ló ti tọrọ ni yóò tún wá sí kíni yóò ṣẹ́rí ṣẹ́rí tí mo rí ni pé àwa muslim yẹn àti máa ń le jù àti máa ń le wá àti wá gan máa ń le ẹ wo nísìnyí gbàdẹ́yìn kan béèrè béèrè pé ẹ̀yin afa ṣẹ́rí irú ta fẹ́ kẹ́ran bá wa sọ nìyẹn ẹ máa sọ̀rọ̀ ná ọ̀rọ̀ àjọ náà ẹ máa sọ̀rọ̀ iná iná tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀nà ju àwọn èèyàn máa sá mo ní fine thank you very much tó bá yẹ pọ́ lọ́nba mọ̀ pé káà ní gbọ́dọ̀ máa sọ̀rọ̀ náà lásìkò tó yẹ ká ti máa sọ̀rọ̀ ọ̀nà ajẹ́pọ̀lọ́ ògùn ní fi àyà náà náà kò hàn. àyíkọ́lọ́ jẹ́ pé àwọn ọmọ débi ọ̀rọ̀ náà mọ̀ wíwẹ̀ àmọ̀ sọ̀rọ̀ nǹkan bíi tíye ṣe náà nìkan níjọ́ tó bá ti kan ká sọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà ló jẹ́ pé yóò tẹ̀yìn bá ń ka fáti àbọ̀ ẹgbẹ́ tẹ̀yìn bá ti ń bá bọ̀ lọ yóò mọ̀ ká alhamdulillah rabbil alamin ó ti ń bá ni gẹ́rù mọ̀ gúrúbì wàhálà bọ̀ọ̀lì ó ti di báwọn kan ò ní tí ìkàdórí fifty tó ti máa gbọ́rọ̀ tó jọmọ́ náà ìyẹn kọ́ tó ti máa gbọ́rọ̀ tó jọmọ́ alùkẹ́ àmọ́ tó ti máa gbọ́rọ̀ tó yẹ kó sọ àwọn akàdó lórí burúkú wájú Allah subhanahu wa ta'ala idan in ta fẹ́ ká gbóyè ni pé oore tọ́lọ̀ ń bá ṣe mi jẹ ọlọ́run níjọ́ tọ́lọ̀ bá ti ń sọre fún níjọ́ wedding níjọ́ súnú ọmọ aláwọn èèyàn ń àwọn yòókì wọn mọ́ ó rí báwọn tó ń pè tó jẹ́ àwọn brothers wọ́n dìde pé ẹja lọ kírun wọn ṣáàlà ó dà ń ṣáàlà èmi náà ń bọ̀ ó ń dá kọ́sọ́mà ló ń lọ àbí kọ́sọ́mà kọ́ láwọn yẹn tó ń pè tó láwọn yẹn wọ́n balẹ̀ àwọn tí ó fún lówó kán bá rí gbọ́n sá lọ. àwọn tí ó fún lówó kán bá rí gbọ́n sá lọ. jẹ̀máà point tá a fẹ́ ká gbọ́yé ni pé a lè má rí gbogbo bí incident ń ṣe ṣẹlẹ̀ a lè má rí capture tán but kó ń check àmì ara wa ṣé kò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé kò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn náà wá fàtí ẹgbẹ́ ẹmọ owó àwọn ẹlẹ́mọ̀ jẹ gbèsè irun nínú àwẹ̀ pẹ́pẹ́ a constantly yóò máa lọ yóò máa lọ yóò máa lọ ẹ̀yẹ kí sùnú wa tó àbí kó ti pé báyà àgbà àwẹ̀ mọ́ ìgbà náà wà ní yóò san ọmọ sí kíni ní màá san lítà yóò ti di ní màá san lítà ṣé ọlọ́run tẹ ìwọ̀lú oṣù fẹ̀mí wálẹ̀ ni ṣé ọlọ́run tẹ ibi òṣè pa wa náà bó ṣe ń pa àwọn kan so it is it is unreasonable kò jẹ́ pé àwọn ọmọ ṣe kí ni èèyàn wà love gift tọ́lọ́n bá fún yẹn jẹun tó fún yẹn gangan lọ tó yẹ pọ̀ gangan ní Allah subhanahu wa ta'ala ọlọ́run fún ọmọ oní oṣù cherish pé ah no lágbẹ́já intelligent ẹ̀ ṣe kí ni ó strong gan but talk less of that o oh, respect ọba tó fún ní kí ni tó fún láàká yẹn ọba tó fún wa lọ́mọ yẹn a ní láti pọn ilé ìjọmọ tó fún wa lọ ló jẹ́ pé lára àkídà mùsùlùmí ni pé a ní fi ọlọ́run Allah subhanahu wa ta'ala ju gbogbo nǹkan lọ lẹ́yìn náà àwọn ẹ̀ṣọ́ àníṣẹ́ àníbà Muhammad sàṣẹ́lá gbogbo tọ́nà balẹ̀ kẹlẹ́ náà fún wa lọ tí má ní wọ́wà tí ìdè bẹ́yìn àti ìṣeré pa lọ́wọ́ ni o so dear brothers and sisters àwa tá ń ṣe nìka àbá tá fẹ́ mọ̀ ṣe nìka àbá tá ti ń plan ẹ̀lẹ̀ kárí pé ń jọ́nà àtún lékun ní ìbàdà sí ni ìjọ náà káfíṣe kí ni káfíṣe fi lékun ní ìbàdà sí ni tàbá ọ̀pá náà wọn bá àlékè lóòrí wa àhà tàbá ọ̀pá àgẹ́gùn òrọ̀ ọlọ́njàre kárántí pọ́nà ọba ṣe kí ni ó rí wa ọlọ́nba orí wa ṣé bá ṣe máa bá lọ rè ó wọ gíní tuntun pẹ̀lú agbádá ó fẹ́ lọ fi yín yín bẹ́ẹ̀ mọ́sálásí àbí àbí kí ni tó bí báwọn àfọwọ́ bá dìde wọ́ dìde àbí tí ìgbà gbọ́n yàn kọ́ ṣe ìgbé ìgbọ́kọ̀ ìyàwó gan àbí yàwó excuse me a ní ọmọ ti lọ àáfà yín lọ ìtòrí àtọwẹ́dẹ́ lóyún ó dàrú <laughs> now àbí tí àwọn ajá first class ajá àbí second class ajá bá dé ṣé èyàn ò ní lọ ni bàbá gan bàbá ẹ̀rọ jùmọ̀ ìwé àfa ìwò eléèdì mẹ́lẹ̀ yìí pé kí ẹ̀sẹ̀ méjèèjì sábà pé ẹ̀kọ́ ẹ̀wà kọ́nùwé fún ọ pé èdè mẹ́lẹ̀ yìí mo gbọ́dọ̀ lọ. ọlọ́run ta wá ń képè lájọ ta ti ń múdé ti wẹ́dì ọlọ́run ta ti ń képè lájọ tó mọ tíyàwó wa ti lóyún ọlọ́run wa gbàdúrà wa tán àwa válù ọba tó gbàdúrà wa yẹn àfàlù àsìkò tó ní ká fi ṣe kí ni ká fi dúpẹ́ fún un gbogbo wa pẹ́tẹ́ ńgbà lọ́wọ́ yín jọ súnmọ́ ọmọ wọn tàn yín jẹ nìyà sọpẹ́ lówó kan ní sówó nìkan lẹ́yìn fi ń ni ó fara dúpẹ́ jawarihi alfaaz gbogbo àwọn ọpẹ́ yẹn ó dá ó dá pẹ̀lú ara rẹ pẹ̀lú gbogbo ara rẹ gbogbo oríkèké ara ló fi dúpẹ́ fọlọ́ wọn wá sí kò sanwó ọpẹ́ sanwó ọpẹ́ yẹn mú sanwó ọpẹ́ àfà yín máa padà sí kíni yín máa padà kí ọpẹ́ gangan tó jàlá sùn àrùn àtàlà ìyẹn ìranu ni o fún ìdílé jẹ̀má we shouldn't love or we should not we should take it out of ourselves don't love the gift more than the giver kí Allah subhanahu wa ta'ala kó fún wa lọ́wọ́ kó ṣe wa lọ́mọ jẹ́nà kó má ṣe wa lọ́mọ náà eléyìí lára àwọn abúta àti bára wa lónìí tó ti wá dípò ti dẹran jẹ wa kọ́lọ́n kó gbà